نبي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وباوا تبارك وتعالى àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́ọba nínú àánú ẹ̀ ó tún sọ wá di àsìkò yìí àsìkò kan nínú àwọn àsìkò tó lọ́lá nínú àwọn àsìkò gbésí ayé wa òní náà ní ọjọ́ kẹrin oṣù muharram ọdún 2023 1444 lẹ́yìn hijira tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àsìkò tá a wà nínú ẹ̀ ń bẹ nínú àwọn àsìkò tó lọ́lá fún gbogbo àwọn Malenya ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó yẹ ká máa sí àwọn ìjọsìn ká pàtó tó já sí pé àwọn ìjọsìn wọ̀nyí kò sásìkò tá a lè tó lọ́lá tó àwọn àsìkò wọ̀nyí àánú ọlọ́run bá pọ̀ lórí wa púpọ̀ ọlọ́run mú àwọn àsìkò kọ̀ọ̀kan wá tó jásí pé a máa ṣe àwọn ìjọ síka síkejì ṣé wà máa pé a máa gba ládá tó pọ̀ àbí àwọn wọ̀nyí yóò máa pé ó lọ́lá fún wa fún wa jọ̀wọ́ àsìkò lọ ìwé náà ní àsìkò tá a wà ń oṣù tá a wà ń ó jẹ́ kan nínú àwọn oṣù ọwọ̀, oṣù tó já sí pé ọlọ́run ló pè wọ́n ní oṣù ọwọ̀, mẹ́rin ni wọ́n oṣù wà ń oṣù maharam náà ń nínú wọn oṣù wa ní ìjọsìn kan pàtó tó yẹ ká gbìyànjú láti pé a ṣe lọ́pọ̀lọpọ̀ ká lè bá a kú ọlá bẹ nínú oṣù náà àbí ọlá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam nínú hadithi imam muslim tí sayyiduna abu hurairata radiyallahu anhu tó gbà wá anábì ní afdalu siyami ba'da ramadan shaharullahi muharram wa afdalu salati ba'da al-farida salatul layl anábì ní ààwẹ̀ tó lọ́lá jùlọ lẹ́yìn àwẹ̀ Ramadan òun náà ni oṣù ọlọ́run torúkọ rẹ̀ ń jẹ́ al-Muharram oṣù náà sì láwàá ń bẹ̀yìn kò sóṣù tó lọ́lá téèyàn máa gbáwẹ̀ lẹ́yìn oṣù Ramadan tó dàbí ààwẹ̀ tíyàn bá gbà nínú oṣù yìí kò túmọ̀ sí pé lásìkò kan níjọ́ kan ni láti bẹ̀rẹ̀ oṣù yìí dópin ni gbogbo àsìkò tíyàn bá lè máa fi gbà ààwẹ̀ nínú oṣù yìí ààwẹ̀ náà lọ́lá púpọ̀ sọ àwọn wa wá àwọn tọ́lọ́ máa ṣe nírọ̀rùn fún láti gba àwẹ̀ àwọn àsìkò tá a máa kó èrè tá a máa kó ọlá púpọ̀ fún àwẹ̀ gbígbà nìyí ànábì ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn àwẹ̀ Ramadan kò sí àwẹ̀ kan tí yẹn máa gbà tó tún lọ́lá tó àwẹ̀ tí yẹn bá gbà nínú oṣù tí àwa ń bẹ̀ yìí ti rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa bàmí ń bẹ tí yorùbá tètè ṣàkíyèsí nǹkan bàbá ẹ ṣáájú kan oṣù ti parí Ìjọ́ wo ni a bẹ̀rẹ̀ náà òun náà ọjọ́ kẹrin ẹni tí ó bá wá lè gba àwẹ̀ rárá nínú oṣù yìí àwẹ̀ ọjọ́ kẹwàá sáńkì eléyìí ó yẹ kí gbogbo mùsùlùmí ó gbà òjíṣẹ́ ọlọ́run àwẹ̀ yìí ó pa wọn fún wọn nímọ̀nà láti gba ààwẹ̀ yẹn kódà kó tó di wípé Ramadan dé ni àwọn sàábé láti máa gbààwẹ̀ níjọ́ Àṣúrà ní ọjọ́ kẹwàá oṣù tá a wà nínú ẹ̀ kí Ramadan ó tó dé àtọ̀ láti máa gbààwẹ̀ níjọ́ yẹn kódà ààwẹ̀ ó ti kọ́kọ́ níbẹ̀rẹ̀ Islam ìgbà tí Ramadan dé ni Àṣúrà wá di mùsàhábà wá di sunna, tí wá a anya. ìgbà tó jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa tó dé Madina ó bá wọn Yahud wọn ma gbáwẹ̀ ní ọjọ́ yìí ìyẹn yóò mú Ashura wọ́n ń bi wọ́n pé kí ni àwẹ̀ tí ẹ̀ máa ń gbà níjọ́ yìí wá ń sọ fánàbí pé yìí náà ni ọjọ́ tí ẹ̀yin musulmi ẹ̀yin lẹ́tọ̀ọ́ sánàbí musa jù wọn lọ ẹ̀lẹ́tọ̀ọ́ sánàbí musa jà wọn yẹ̀húdì lọ torí pé àwọn gbogbo ànábì ọlọ́run la gbàgbọ́ wa gbá àwẹ̀ níjọ́ náà wá pa àwọn sàbí náà láti láti gbà eléyìí ni aṣọ́ra fi wá di ẹ̀tọ́ láti gbà ọlọ́run tó jẹ́ kó yé wa pé ẹni tó bá gbá níjọ́ yìí àwẹ̀ ọjọ́ yìí yóò àwọn ẹ̀wò orí tó wà níbẹ̀ mọ̀tàmátẹ́ gbáwẹ̀ yìí nínú súnà ní ká gba ọjọ́ kan ìyẹn ọjọ́ a ọjọ́ kẹsàn ká gbà ká tún wá gba títí ọjọ́ kẹwàá náà mà aṣúra títí ọdún yìí yóò sì bọ́ sí ọjọ́ monday tí ń bọ̀ yìí inṣàlá a òun ó bọ́ sí ọjọ́ sunday èyí tó dáa jù náà ni sunday kátún wá gbà ní Monday ọlọ́mọ́sá àti rọrùn fún ẹnì kọ̀ọ̀kan àmì tó lọ́lá jù tó ṣe pé òun ni ó pa ẹ̀sẹ̀ ọdún kan rẹ fún ni òun náà ni títí ọjọ́ ọjọ́ kẹwàá yẹn nítorí ní gba tọjọ́ kẹsàn-án náà ló sọ bẹ́ẹ̀ nígbà ni máa gbà nígbà tó wá ku ọdún tí ó kọ ọdún kan ó kú láyé yẹn ni pé ọdún anabi ni na imba kaidu la alqadim na asumanna ta'afa aw kama qala rasul sallallahu alaihi wa sallam temi mi bá ti ṣe kù ti ọdún tin bọ̀ dájú dájú màá gbààwẹ̀ ọjọ́ kẹsàn màá gbààwẹ̀ ta'asua àmọ́ nínú anu Ọlọ́hun Ọlọ́hun ni kodun yo bá nabi láyé tó ti papòdà so patani bi ti wa ta so le yẹn ti wa di sunna fa wa na láti gbà yẹn ni sunday àti monday ẹni tí sunday yẹn bá wá miss rẹ̀ ó dáa jù kó tún gbà níjọ́ kejìjọ́ tuesday ó lè gba ten and eleven kó gbà ní monday kó tún gbà ní tuesday àbí kó gbà ní sunday àti monday eléyìí náà sì ló dáa lọ, ọba mọ́sá ti rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. síra tí a máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tún ni òun náà ni síra alwajizu fi fiqhi sunna wal kitabil aziz. èyí tí àfa àgbà ní Abdul Azim Badawi tí wọ́n ṣe àkójọ rẹ̀ ọ̀rọ̀ tá a ti ń kà náà ni àwọn ọ̀rọ̀ ntòsómáyìrún gbogbo àwọn nǹkan tá a ti kà sẹ́yìn nínú ọ̀rọ̀ ọ̀run yìí àbí àkọlé tá a kà sá òun náà ni nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ téèyàn lè ṣe lórí irun tí yóò bàrún ẹni jẹ́ wọ́n ti ṣàlàyé àwọn nǹkan tá a kéèyàn ó ṣe ní tí yóò bàrún ká ṣe tá a bá ṣe ó ládàá àrùn wa kù àtún wá ti ṣàlàyé àwọn nǹkan tó yẹ léyìí kò kó padà kankan bá ìrun wa ṣùgbọ́n lọ́wọ́rọ̀ yìí máa yóò tẹ̀lé sọ̀rà nǹkan tí máa jẹ́ la fẹ́ kà àwọn nǹkan tó ṣe yí tó bá ṣẹlẹ̀ sí i lórí irun irun yẹn bàjẹ́ completely àyàfi kí yóò tún rùn míì kì fẹ́ fún wa ní òwúrọ̀ yìí ìjà pé tó bá ti ṣẹlẹ̀ sí ni lórí irun irun yẹn ti bàjẹ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ àyà kúnú làhàdà ìmá àmà dájú wípé ẹ̀gbin ti ṣẹlẹ̀ sí ni èèyàn ń kírun lọ́wọ́ nísìn ó wá má dájú wípé a òun ti só irun yẹn ti bàjẹ́ àbúmbàmà dájú wípé ẹ̀gbin jáde lára òun àbóyòwò lálọ́ àlá àlùwàlá tó ń ṣe òun ti lọ sí tọ́lẹ̀ tàbí òun ti lọ ọ̀tọ̀ tó ń wọ̀nà ti sábà lámì ìmọ̀ lórí ìró ló ti rántí àbí gbogbo nǹkan tí bá ń túmọ̀ àti pé èèyàn bá mà dájú wípé à ẹ̀gbin òun sí ẹ̀gbin irun yẹn ti bàjẹ́ lásìkò náà èèyàn ní sọ pé ń kírun lọ́wọ́ ó wá rántí pé à àlùwàlá tó máa ṣe lẹ́ẹ̀kan òun ti lọ sí tọ́lẹ̀ òun ti sàlùwàlá mi kó wá máa bá àrùn yẹn lọ yóò já àrùn yẹn ni yóò lọ sàlùwàlá mi àbí ń kírun lọ́wọ́ ó wá rí wípé a ah, nǹkan tí ń dàn láàmú yìí só ti jáde lára àwọn yóò kúrò lórí irun yẹn yóò lọ sí àlọ́ àlámì àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí lórí eléyìí ni àdìsí wọn gbà wọn látọ̀dọ̀ an abáàdì bùnú tẹ̀míìm an amìyí annahu shaka ila rasulillahi sallallahu alayhi wa sallam rajulan alladhi yukhayyalu ilayhi annahu yajidu shay'an fi salat faqala لا ينفصل أو لا ينصرف حتى يسمع صوتا أو يجد ريحا wọ́n gbọ́ látọ̀dọ̀ ṣèyídùnà abad ọmọ sẹ̀mìn òun gbọ́ látọ̀dọ̀ ọ̀nkù rẹ̀ gbọ́ látọ̀dọ̀ amú rẹ̀ ló ti gbọ́ ọ̀rọ̀ yìí ipe ọ̀nkù rẹ̀ yi ó lọ fanabi sallallahu alayhi wa alihi wa arákùnrin kan tó ṣe pé ó ní fílìm yẹn ni pé ó dàbí ẹni pé lójú rẹ̀ lára rẹ̀ ń dàbí ẹni pé ń gbọ́ nǹkan kan ló ń kírun lọ́wọ́ ni ìwọ̀n ń ṣe bí ẹni pé ó ní fílìm nǹkan nínú ara rẹ̀ nǹkan tó ní feeling yẹ̀ yìí nínú mi tí ó gbá nǹkan jáde àbí nǹkan yóò jáde àbí nǹkan ò ṣé nǹkan ti jáde lára àwọn àbí ò jáde ní ẹgbà wá yìí ó wà mẹ́bà pé yọ káyíyárò ilé ànáhù yájẹ̀dù ṣe kò náà ni pé ó ń dàbí ó ń ṣe bí ẹni wípé ń kó fìrí nínú ara rẹ̀ tó sì wà lórí irun fakọ́ọ̀l ànábì wá ní láyàn fásilú áwòláyàn kó má ti pẹ̀yìndà lórí irun kó má kú lórí irun yẹn hátà yásùmá àsáwọ̀ta títí tí ó fi gbọ́ gbólóhùn yẹn ni pé nǹkan tí ń kùn àbí nǹkan tí ń dá láàmú tí ó rò pòun gbọ́rò kankan yìí kó má fi kú olórí run àyàfi tó bá gbọ́ pé iṣó yẹn dún àwòyẹ́ jìdà rí ha tàbí tó bá gbóòórùn kí ló fà á tí ọ̀rọ̀ yìí wáyé báyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé nígbà tó bá má mà ìpè iṣó ti jáde lára àwọn nínú nǹkan tó sì máa jẹ́ kéèyàn má mà òun náà ni pé ó dún tàbí kéèyàn ó àbáwọn nǹkan míì wà tó lè mú ní màmá dájú ipé tó jáde lára ẹrin tí ò ní dún tí ó sì nírùn torí pé iṣó mi ń bẹ kí máa jáde lára ẹni tó já sí pé iṣó yìí ò ní dún bákan náà kò nírùn ní gbogbo ìgbà tí ẹ̀yàn bá ti ń kírun tó bá ti màmá dájú wípé rírì iṣó yìí ti jáde lára òun ó dún o àbórun o àbí òtí ẹ̀rùn àbí òtí ẹ̀rùn irú òrùn bẹ́ẹ̀ ó ti dèrò tí ó ti bàjẹ́ kéèyàn kú lórí lọ sí àlọ́ alámìí sọsáàdì ti ń kọ́ aná ni pé inú èèyàn kẹ̀lẹ́kẹ̀ máa dàrú ní ìsìnkú wá pẹ́yìn kó lọ́ máa sàlọ́ láà ah, yóò make jade pé à ah, yẹn ti jáde ní ah, ara rẹ̀ iná ṣẹl màmá dájú pé yẹn jáde lára wa nígbà yẹn látò lọ sí àlọ́ àlá soko wa gbogbo ń tí máa bá lọ àlá pátápátá tó bá ti dá wa irun yẹn ti bàjẹ́ nígbà tá a bá ń kírun lọ́wọ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì yìí máa bàrún jẹ́ tárùkù rukunin minal arkan aw shartin minal shuruti amdan wa biduni uzrin. ìfi orígun kankalẹ̀ nínú àwọn orígun run àbí ìfi májẹ̀mú n'inu nínú àwọn májẹ̀mú run lámàá bá fi kalẹ̀. láì jẹ́ pé ó zìrí kan ló fà kí ṣe pé ìnira àbí ìdí kan tí ṣẹ̀rí àfaramọ́ ló fà tí ẹ̀ fi fi òzòrè yìí ká tí ẹ̀ fi fi orígun yìí tàbí májẹ̀mú yìí kalẹ̀. àwọn irun àbí irun tí a máa kí ó ní àwọn májẹ̀mú ó ní àwọn ṣòro àti ṣàlàyé nípa rẹ̀ àwọn àfáà ní àwọn oríṣiríṣi gbólóhùn tí wọ́n sọ lórí ṣòro tó májẹ̀mú sàláàfì yìí àmì ìpè mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ yìí tó kọ́mọ̀n jù tá a ṣàlàyé fúnra wa òun náà ní mẹ́sàn-án gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàfin ṣe àlàyé ìyẹn ṣòro tó sọ̀la gbogbo mùsùlùmí tí ń bá ń kírun lọ́kùnrin lóbìnrin tó yẹ ká mọ àwọn eléyìí kí làwọn ṣòro tó sọ̀la bákan náà ní àwọn àrùkánù sọ̀la àwọn orígun oorun òun náà mẹ́rìnlá làwọn afáàpè àwọn afáàmì tó sọ gbólómìn àti ìtújọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sòtí kaba ti wá tẹ́yẹ bá ti míìsì kan ìmá ṣòro tù sọ́lá tàbí orígun òun rúkúnù sọ́lá láì jẹ́ pé ó zùrí tí ṣẹ̀rí àfaramọ́ ló fà irun yẹn ti bàjẹ́ kí náà rí lórí eléyìí lìkáwòlì nàbí yìí sallallahu alayhi wa sallam lìkáwòlì nàbí yìí sallallahu alayhi wa sallam lìlìmùsí ìsọ̀látàhù ẹ̀rọ̀jì fasọ́lì liman ra'a fi zahri qadamihi lum'a an yu'ida al-wudu'a wa salat afani ẹ̀rí tá fi ní tí ẹ máa ti mí sí orígun kan tàbí májẹ̀mú kan irun yẹn ti bàjẹ́ òun náà ni nítorí gbólóhùn ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó sọ fún arákùnrin tí ń kírun tí ò kírun dáadáa nì ànábì ní rèjì fasalli padà kọ lọ kírun ẹnìkan ní kírun ó masalasi ni ló wá bá nàbí mọ́sálásí ànábì ń wojú sí ń kírun nígbà tó kírun tán bá anabi bá nàbí ó kí ànábì ó sálámà sánàbì ànábì ní ìrọ̀jì ìfàsọ̀lẹ̀ fà ìnà kàlámù ti sọ̀lẹ̀ padà kọ́ lọ sóòrùn kí irun tó kí ẹ̀ ọ̀ tí ì kírun arákùnrin yìí ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo dẹ̀lẹ́ kẹta ló wá sọ fánàbì pé yá Rasulullah mi ò mọ̀ọ́rún kíjì báyìí lọ dákun kọ́ mi wá sálàyé fún bí ó so kí ló fà á káàbà fi sọ̀rọ̀ náà ni pé ànábì sọ fún wípé ẹ̀rẹ̀jì fasalli padà láti lọ kírun fa iná kàlámù ti sọ̀lì torí pé dájúdájú ìrun tó kí yẹn ọ̀ tí ì kírun yẹn ni pé ó fi àwọn nǹkan kan kalẹ̀ nínú àwọn àrkáni sọ̀là ìmá tùmánìnà ìfarabalẹ̀ àti gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ lórí ìrun yẹn torí pàdé bí sàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ bàbá fẹ́ kírun bàbá sàlù àlá ó sì tẹ̀kìbíra sí farabalẹ̀ ó gbà gbogbo àlànà bí sàlẹ̀ fún ní ẹ̀kúnrẹ́rẹ́ so ẹ̀rí nìyí pé téèyàn bá forígun kankan lẹ̀ lórí irun yẹn ó ti bàrún yẹn jẹ torí anábì sọ farakùnrin náà pé kó padà kó lọ tún irun rẹ̀ kí. bákan náà wàlá amúrihì lèmọ̀ràn àti zọ́hárí kánàmìyí ló mọ̀ á. bákan náà àtẹ̀tàràbì tó pa sẹ́nìkan tó rí àbújá ìjẹ́kù níbi ẹsẹ̀ rẹ̀. ìtàǹtẹ̀lẹ̀ àbújá ìjẹ́kù ni pé ààyè kan sómi ò ní dé ó sàlù àlá níbi ìjísẹ̀ rẹ̀ àbí níbi ẹsẹ̀ rẹ̀ ààyè kan wá wà ń tómi ò débẹ̀ ànábì wọn lọ tún àlọ́ àláṣẹ kọ́sì tún rẹ̀ kí ni pé anabi paláṣẹ ayọ̀ ìdàlọ̀ wòdó á wọ̀sọ̀rà pé kó lọ tún àlọ́ àláyẹn kí kó sì tún ìrun náà kí. eléyìí náà lórí bẹ fún arákùnrin arákùnrin yẹn anábì rí arákùnrin yìí ṣe pé ó ṣe àrọ̀lá ìmáàmù Abu Dawud ni wọ́n gba ẹgbà wá yẹn wá àrínú sahihu Abu Dawud ipe ra'a rajulan yusalli wa fi zari kadamihi lum'a qadru dirham lam yusibha al-ma' fa amarahu nabiyyu sallallahu alaihi wasallam an yu'ida al-wudu'a was-salat anábì rí arákùnrin kan tí ń kírun níbi ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ báyìí àwọn àyè kan tó jẹ́ àbòjẹ̀ǹjẹ̀kù tó ṣe déédéé dírí àmì kan yẹn ni pé àyè kan tó mọ bíi kọ́yìn jẹ́ pé àbòjẹ̀ǹjẹ̀kù tó mi ò débẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ àbẹ́bí wa pa láṣẹ láti tún àlùwàlá ṣe lẹ́yìn náà kó sì tún ìrun yẹn kí àárí àdìsí nínú Sahihu Abu Dawud nǹkan ẹlẹ́ẹ̀kejì nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pé ti ni lórí irun ó bá àrùn yẹn jẹ́ dandan ni lọ sàlù àmì kéèyàn lọ kéèyàn tún rìn yẹn kí nínú ìta kàfẹ́ àfa sọ̀rọ̀ nípa òzùrì irú wo ló lè mú ni tí ẹ fi lè fi orígun irun kalẹ̀ àbí májẹ̀mú irun nínú májẹ̀mú irun náà ni lẹ́yìn náà kéèyàn sì wà ní ìmára ọlọ́mọ parẹ́ sí wa mọ́ fìdíra mú ẹnì kọ̀ọ̀kan wa téèyàn bá wà ní kọ́ndíṣọ̀n tó yẹ pé kò lè tàlù àlá kò sì lè ṣe tàyámù kò sí nǹkan kò sí bó sì lè tàlù àlá kò sí bó sì lè ṣe tàyámù kò sí yóò máa kírun bẹ́ẹ̀ náà ni ó sì rí ni ẹ tó yẹ pé ó lè mú ni láti fi bíá bíi charlotte májẹ̀mú kankalẹ̀ kó tó di pé èèyàn ó kírun àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu a'lam. nkele ẹlẹ́ẹ̀kẹta al-aklu wa shurbu amdan kéèyàn o jẹun àbí kó máa mu nǹkan lámàmàm ń kírun lọ́wọ́ ó wá jẹun lórí irun àbó mu nǹkan lórí irun lámàmàm ẹ̀ka ń béèrè ìbéèrè kan lẹ́yìn àìpẹ́ yìí nípa pé àwọn kan máa kírun tàràwẹ́ wọ́n wá máa pẹ́ lórí ẹ̀ gan-an so wọ́n ti wá eh, gbé dání. lórí ìròyìn náà ni ó ti máa yọ tíì mu yóò máa mú òfin àmì eléyìí òkè o ó ń ṣàwàdà ni kò òkè ti dandan ni wọn kírun ká pẹ lórí ìrun kẹka sóra tó gùn lọ áwà lórí ìrun àà bá ti gbàyàn lágbára tó bá ti mu nǹkan lámàámà jẹ lámàámà mu irú ba bí àwọn lẹ́yìn tó máa sálámà wọn kíráka méjì wọn sálámà wọn mú kẹlẹ́ yìí kò sábúrú bẹ̀ wọ́n sinmi kaba sálámà kàtàbá kí mẹ́rin gan yẹ ká sinmi díẹ̀ ká tó tún kí àwọn yòókù eléyìí kò sábúrú bẹ̀ tí yẹn bá lórí ráka méjì wà lórí ráka àkọ́kọ́ قال ابن المنذر أجمع أهل العلم على أن من أكل أو شرب في صلاة في صلاة الفريضة عامدا أن عليه الإعادة وكذا في صلاة التطوع وكذا في صلاة التطوع عند الجمهور لأن ما أبطل الفريضة يبطل التطوع وقال ابن المنذر ابن المنذر لو ó ní àwọn onímọ̀ wọ́n panupọ̀ ìpanupọ̀ ń bẹ fáwọn onímọ̀ nípa wípé ẹni tó bá jẹun tàbó mu nǹkan lórí ìrun ọ̀ràn àyàn ìsìn ọ̀ràn àyàn ó wá jẹun àbó mu nǹkan ámìdàn lámàámà jẹ àbí lámàámà mu anna àlẹ́yìí ìhàdà ó pọn dandan fún tọ̀hún láti dárùn yẹn padà yóò túnrùn yẹn kí ń kírun lọ́wọ́ wá àbó mu nǹkan yóò dárùn yẹn padà wọ́n wá ní wàkàdà fi salati tàtàwọ̀ bẹ́ẹ̀ náà ni lórí ìrùn tàtàwọ̀ náà ìrun náfìlà irú ẹ̀ ló jẹ́ kí mọ́rọ̀ títí tàràwí ìwà àwọn afáà ní lórí ìrun náfìlà náà tí bá jẹ tàbó mu lámàámà jẹ àbí lámàámà mu lọ́dọ̀ ogunlọ́gọ̀ àwọn lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn torí pé nǹkan tó bá ba ìrun ọ̀ràn àyàn jẹ́ òun ba irun náfìlà jẹ́ ntí bá ti ń jẹ́ nǹkan tó ba ìrun ọ̀ràn àyàn jẹ́ ń ba ìrun ọ̀ràn àmì ìrun náfìlà náà jẹ́ so nídìí eléyìí kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa kírun lọ́wọ́ kó wá máa jẹun àbí kó máa bu nǹkan lámàámàmù tó bá yẹ pé ni tó ànábìsí sàlàyé fún wa nípa àbí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ní fi gbìyàn àmọ́ tí yẹn bá wà níbi irun tó kéèyàn wá gbàgbé kó wá jẹun àbí kó mu nǹkan lórí irun bá wà níbi irun yẹn wàláhùn bá sọ pé amdan lámàmà jẹ àbí lámàmà wàláhùn ó gbàgbé ló fi sẹ́nu làbó màmá kò gbàgbé àìlẹ́yìn ó kàn wá mẹ́ ní ẹ wá rò pé bóyá kò ní máa lọ sí kò ní máa lọ sísàlẹ̀ ṣé tọ́mùtọ̀mù àbí sídìí lè wà lẹ́nu yẹn kí o sì máa kírun kí adùn rẹ̀ máa máa lọ sí. tọ́ irú eléyìí gẹ̀ ò bá mu torí pé ìwà lẹ́nu rẹ̀ yẹn ó ti ń ṣe nǹkan kan míì ṣe pé outside òun tí ò yẹ kó máa ṣe kò sí bí ó ṣe wà lẹ́nu rẹ̀ tí ò ní máa ní tó jọ so èyí tó náà ká ló èló tọ́ntọ́n bí ti lè jùnú kó fi sínú lẹ́dà tó bá tó bá kírun tán kó tó tú nǹkan rẹ̀ kó mú nǹkan rẹ̀ padà ní á discourage irú nǹkan báyẹn kò yẹ ó ṣe bí ẹ o kò yẹ ó ṣe

irú eléyìí kìí ṣe dandan ni kó bá wọn lórí rákà àkọ́kọ́ èyí tó yẹ̀yẹ̀ ní pé kéèyàn tètè dé mọ́sálásí kó sì báraka àkọ́kọ́ kó ti wà mọ́sálásí kó tó kírun àmọ́ àìbáraka àkọ́kọ́ yẹn kò wá túmọ̀ sí pé kó wá ṣe àwọn nǹkan kan tí ẹ pé kò yẹ kó ṣe nítorí kó fẹ́ bá rákà alákọ̀ọ́kọ́ yìí èyí tó fa tó yẹ náà ni pé kó farabalẹ̀ kó jẹ nǹkan tí ń jẹ yẹ kó gbé mi kódà kó yọ ẹnu rẹ nù tó di pé yóò lọ jọyìn ìrun yẹn so that kò ní máa kírun kí àwọn adùnkìn àtàwọn bíi pátíkù tó kù lẹ́nu rẹ̀ yóò tún wá máa gé mi lórí irun yẹn. arábí sàlàyé fún wa ẹ̀bá lọ kírun jẹ́ kó ń kírun ẹ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ má yára èyí bá bá níbẹ̀ etí èyí bá dẹ̀ mí ẹ̀sán so náà kó nu farabalẹ̀ kó jẹ rẹ̀ ètò fún ẹni kó tètè jẹ nǹkan jẹ kó lè tètè dé kó dé nǹkan ẹlẹ́ẹ̀kẹrin jẹ́ pé tó bá ṣẹlẹ̀ lórí irun ó ba irun yẹ jẹ́ alkalamu amdan li maslahati salah kéèyàn ó sọ̀rọ̀ sọ láì já pé ọ̀rọ̀ yẹn àti ni à ń kírun lọ́wọ́ nísìnyí ìyá ń kírun lọ́wọ́ ó wá máa sọ̀rọ̀ bóyá ó tí ń bọ̀ àbúrò àbí ntójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sá sọ̀rọ̀ lámàámọ̀ sọ tí ìṣe kó gbàgbé tí ìṣe pé fi ń tún òun sí ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú òrùn bẹ́ẹ̀ irun bẹ́ẹ̀ ti bàjẹ́ èyàn lè sọ̀rọ̀ lórí irun àmọ́ irun yẹn ọ̀rọ̀ yẹn àfi ń tún òun sí ni lápèjúwe à ń kírun lọ́wọ́ ìmáàmù gbàgbé táwa bá rán létí tá a ṣe subhanallah ọ̀rọ̀ náà ni a sọ kódà tá a bá ṣe subhanallah tí ò gbọ́ a lè sọ̀rọ̀ tí ó fi ma nǹkan tó ṣẹlẹ̀ yẹn lórí irun yẹn eléyìí a fi tún irun yẹn sí ni àmọ́ káwẹ̀ láì jẹ́ pé a fi ń túnrun sí kéèyàn wá sọ̀rọ̀ àlórí irun ó bàrùn yẹn jẹ́ ẹ̀rí lórí ẹ̀ ni حديث نقل أسد زيد بن أركم قال كنا نتكلم في الصلاة يكلم الرجل منا صاحبه وهو إلى جنبه في الصلاة hatta nazalat wa qumu lillahi qanitin suratul baqara fa umirna bis sukuti wa nuhina anil kalam wa qala sura zaid ọmọ arkam ó ní àwa jẹ́ni tí máa sọ̀rọ̀ lórí irun nígbà tá a bá ń kírun nígbẹ̀yìn gbẹ̀yìn àbí látẹ̀yìn wa látẹ̀yìn wa a máa sọ̀rọ̀ lórí irun yukallimu rajulu minna sahibahu arákùnrin kan nínú wa lọ́wọ́ yóò tún máa bẹ́ ẹnì rẹ̀ sọ̀rọ̀ wọ́n wà lórí sáfù wọ́n ń kírun ẹnìkan wà máa bẹ́ ẹnìkan sọ̀rọ̀ lórí irun rẹ̀ wà ó wà ilà jáde ibi lori wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí hasa nazala títí yóò fi wá sọ̀kalẹ̀ ááyà yìí tó wà nù suratul baqara tọ́lọ̀ ní wà qumu lillahi two hundred and thirty eight nínú

náà ni pé ẹ wá dúó sèse fọ́lọ̀hún yẹn ni pé ẹ dúó fọ́lọ̀hún tí ẹ bá ń kírun fọ́lọ̀hún kọ́ọ̀nì tìǹ lẹ́nu tó pé ó wà obedient ó jura lẹ̀ fọ́lọ̀hún subhanahu wa ta'ala àwọn mufassirun wọ́n ní kọ́ọ̀nì tìǹ muti'ina lillahi khashi'in zalilina lahu náà ni pé lẹ́ni tí ó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ̀hún tó yẹpẹrẹ ara rẹ̀ fọ́lọ̀hún ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn sàádé náà na wá àyà yìí fún wa náà ti gbọ́ túmọ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi ọhụrụ ó onye so àyà wọ́n pa wá láti láti dákẹ́ wípé a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lórí wọ́n pa láti láti máa dákẹ́ fún wa láti máa sọ̀rọ̀ so síwájú káyà yóò tó sọ̀rọ̀ àmì kó tó sọ̀kalẹ̀ wọn a máa bára wọn sọ̀rọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa bẹ́ẹ̀ ní kejì sọ̀rọ̀ lórí irun ìgbà táyà yìí ti wá sọ̀kalẹ̀ tó máa yà ni pé wọ́n á pa wọ́n láṣẹ láti máa dákẹ́ tá a bá ń kírun lẹ́yìn náà láti kọ̀ fún wa láti máa sọ̀rọ̀ so tí ẹ bá ń kírun lọ́wọ́ tó wá sọ̀rọ̀ lámàámà òun náà ni kíyìn rẹ́rìn ìtànkì ní dọ́ṣìk òun náà ni ẹ̀rín kàkà ẹ̀rín ariwo ẹ̀rín tó ní gbólóhùn nínú àtàbásùm kíyìn smile tí ẹ bá smile lórí irun ilé yóò bàrún jẹ́ kò jẹ́ pé smile yẹn náà ẹ̀rín músẹ́ yẹn náà ilé mu lórí irun àmọ́ tí yẹn bá wáyé kò bàrún jẹ́ àmọ́ tó mú ohùn jáde ilé yìí bàrún jẹ́ torí tí yẹn bá ń kírun bẹ́ẹ̀ bí irun yẹn tó mọ̀rún yẹn ní pàtàkì kí ló fẹ́ mú ni tí yóò máa rìn ariwo kákàkàkà lórí irun ẹni bá ṣe bẹ́ẹ̀ irun yẹn ti bàjẹ́ àfààní wànákàlà bùnú mọ́nzẹ̀r alìjìmá alàbùdùláni sọlá ti bì tọ́ṣì ibùnú mọ́nzẹ̀r rọ́ṣímàkúláhù wọ́n gba ẹ̀gbà wá pé àwọn àfáà panupọ̀ ìpanupọ̀ àwọn àfáà nípa wípé ẹni tó bá rẹ́rìn kéèké tó bá rẹ́rìn ẹ̀rín ariwo àbí ẹ̀rín tí gbólóhùn jáde lórí irun ìpé irú ìrun ẹni bẹ́ẹ̀ ìrun tó ti bàjẹ́ ni yàní àárí ọ̀rọ̀ nínú tíra ń pè ní àlè ìjìmá gẹ́gẹ́ bá ti mọ̀ wípé nínú àwọn masáàdìr tá a ti máa mú ìdájọ́ sẹ̀rí àwọn sọ́ọ̀sì tí ẹ pé ibẹ̀ láti máa mú àwọn ìdájọ́ sẹ̀ríà nínú ẹ̀ náà ni ìjìmá àwọn àáfàá wa àkọ́kọ́ náà ni alukur'an lẹ́yìn náà ní ìjìmá tó wá kan so táwọn afá bá panu lórí ìpè tó ń sọ̀rọ̀ nípa ìjìmá àbáyé náà ni pé àwọn sálàf àwọn sàhábé àtàwọn bẹ́ẹ̀ ti pọ̀ lórí ẹ̀ so irú ẹ̀ náà lédè yìí pé àwọn sálàf panu pọ̀ wípé ẹni bá rẹ́rìn ẹ̀rín ariwo lórí irun yẹn ẹ̀rín gbólóhùn jáde irú òrùn ti أو الحمار أو الكلب الأسود بين يدي المصلي دون موضع سجوده òun náà ni kí obìnrin obìnrin tó já sí pé ó ti bàlágà yẹn ni pé obìnrin tó ti bàlágà tó bá kọjá níwájú ẹni tí ń kírun awil himar tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá níwájú ẹni tí ń kírun awil kalibil aswab tàbí ajá dúdú kọjá níwájú ẹ̀ lẹ́yìn náà yáde níwájú ẹni tí ń kírun àmọ́ dóòlà máwòdì ìsòjò òun ni pé niwaju ibi tí ó forí kàn ibi tí ó forí n'iwaju ní dị ẹ̀ díẹ̀ kí nǹkan yóò kọjá níbẹ̀ tí wáyé pé kò bá débi iwájú yẹn kọjá kọjá sa ba ìrun rẹ̀ jẹ́ ti kọjá n'iwaju amam ibi sí ìkan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmọ̀ obìnrin tó ti bàlágà tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ajá dúdú tó bá kọjá níbẹ̀ eléyìí náà ti ba ìrun onítọ̀hún jẹ́. lìkáwùlìhì sallallahu alayhi wa alihi wa sallam nítorí gbólóhùn ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó sọ báyìí pé idha qama ahadukum yusalli fa innahu yasturuhu idha kana bayna yadayhi mithlu akhiratu rahal. فإذا لم يكن بين يديه مثل آخرة الرحل فإنه يقطع صلاته الحمار والمرأة والكلب الأسود Imam Hadith tó fẹsẹ̀ nílẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní tẹ́nìkan nu yín bá dìde àbí tẹ́nìkan nu yín bá dúró tí ń kírun fa innahu yasturuhu idha bayna yadayhi mithlu akhirati rahal ìtí ó máa jẹ́ gàgà fónú sọ̀hún tí nǹkan kan ò sí ní rẹ̀ jẹ́ òun náà ni tí nǹkan tó bá wà níwájú ẹ̀ ó bá tó déédéé nǹkan tí máa bẹ ní ẹ̀yìn ràkúnmí ẹ̀yìn nǹkan àgùn gàárì tó máa gbé sẹ́yìn nǹkan àgùn tabafẹ́gun ẹ̀sìn àbáfẹ́gun ràkúnmí yẹn bí ṣe máa ga tó yẹn tí nǹkan tó wà níwájú ẹ̀ bá ti ga tó bá yẹn yàní ó ti kọ́ di ó ti jẹ́ gàgá fún tí nǹkan kan ò fi ní ba O yẹ ká make sure pé sutura yẹn ó ga tó déédéé kiri tí máa bẹ ní ẹ̀yìn nǹkan ọ̀gbìn àwọn afá sọ̀rọ̀ púpọ̀ lórí àlámọ̀rí yẹn so bá ti tó bẹ́ẹ̀ anything tó bá gba ẹ̀yìn sutura yẹn kọjá kò bà irun yẹn jẹ́ tòdúpá rẹ̀ bí ni fáìdà àlàmìyàkùn bẹ́ẹ̀ náà yàjẹ́ yìí tí ò bá sí níwájú ẹ̀ mísìlọ àkírà tó ráhàn déédéé nǹkan tó torú nǹkan tí máa bẹ lẹ́yìn nǹkan àgùn yẹn fa ìnàgò yàtà ó sọ̀lá àtàwọn yóò máa já ìrun rẹ̀ yóò bà ìrun rẹ̀ jẹ́ alhimar tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gbọ́ wájú ẹ̀ kọjá tí kò gbé nǹkan tó tó gẹ́gẹ́ bí nǹkan tí máa bẹ níwájú nǹkan àgùn yẹn àti tí máa bẹ lórí nǹkan àgùn yẹn tí ò gbé síwájú kẹ́tẹ́kẹ́tẹ́ ò já ìrun rẹ̀ tó bá gbọ́ wájú ẹ̀ kọjá walmara bẹ́ẹ̀ kóbìnrin náà bá gbọ́ wájú ẹ̀ kọjá yóò bà ìrun rẹ̀ jẹ́ obìnrin níbẹ̀ yẹn kò bá àjọ

ṣùgbọ́n ọmọbìnrin tí ó máa bàrún èèyàn jẹ́ àbí ẹni tí ó bàrún èèyàn jẹ́ ní ọmọ ènìyàn òun náà ni obìnrin tó bá ti bàlágà so kákìyèsí arábìnrin walkalbu al-aswad àti ajá dúdú so nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ó bàrún èèyàn jẹ́ tí èèyàn bá ń kírun ẹgbẹ́ bá fa àfa lọ lórí bíbá nípa wípé tí nǹkan kan náà bá ti kọjá níwájú èèyàn nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tí ò sí sùtúrà nǹkan yẹn ìrònú tó ń ti bàjẹ́ irun yẹn ti já gẹ́ bí àgbọ́yé ìdáǹkà níbí báyìí ṣùgbọ́n àfa sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí náà ìbẹ nínú àwọn àfa tí wọ́n lọ lórí pé bí nẹ́ẹ̀sì àdìsí ti wá náà ni irun yẹn ti bàjẹ́ àmọ́ àwọn àfa mi lọ lórí pé ah irun yẹn ò bàjẹ́ ó nírun yẹn àmúnítọ̀ ń pàdánù ládàá tó pọ̀ ó pàdánù ládàá tó pọ̀ gan lórí a'lam wa nípa nǹkan tí máa bàrùn ẹni jẹ́ so ká kíyèsí láti já sí pé amójútó àwọn nǹkan wọ̀nyí ọlọ́mọ bá ìran wa jẹ́ fún wa bí ká máa níláàdá gbogbo àwọn ìbáàdà tá a bá ṣe mo rò pé ká dúró mẹ́ẹ̀ ní òwúrọ̀ yìí tọ́pìkì mìíràn tó fẹ́ bọ́ sí kọ́lọ̀n kó fàáfàá látàn ó sàwọn náà ní ẹ̀sán kó jẹ́ kí àwọn nǹkan tá à ń ká owó lò fún wa ó dẹ̀ jẹ́ sábàbí àfisù oríire wa láyé àti ní alùkìyàmù Wa alaikum assalam wa rahmatullah. ó fẹ́ kọjá wájú èèyàn èèyàn wá gbọ́wọ́ sí níwájú ó wá gbọ́wọ́ èèyàn kúrò ẹgẹ́ bí nǹkan tá a ti kà sẹ́yìn èèyàn ó pìrìsẹ́ǹtì ẹ̀ bàbá ti lágbára tó. àwọn tó yẹ kó ló lágbára jù wọn tó ti ọwọ́ wa dànù òun ló lẹ́sẹ̀ yẹ kì í sà wá àmọ́ àwọn náà tá a bá fẹ́ kírun ó yẹ ká súnmọ́ ibi tẹ́yìn òní di ìgbà wájú yẹn kọjá lápèjì yẹn tó yẹn nẹ́fìlà mi ẹ̀ní kó síbi sáfù wájú bíbà yìí so that kò sẹ́nìkan tí wàá gbà wájú ẹ̀ kọjá tó bá ti pé kò sáàyè kó àmọ́ gbàmí tó bá lágbára jù yàn lọ kò sí nǹkan tí yẹn fẹ́ ṣe òun ló ní ẹsẹ̀ yẹn àwa ti sojú ṣe sì tiwa wallahu a'lam. ìgbẹ́ ti bẹ̀rẹ̀. àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́wàá àbí ọmọ ọdún mẹ́wàá kò sábúrú lẹ́nu ìṣẹ̀rẹ́ àìsílá àdíìsì kan wà tó fẹsẹ̀ rinlẹ̀ èèyàn láti orúkọ sábẹ́ ẹ̀ wọ́n lọ gba islam lọ́dọ̀ anabi, wọ́n wà lọ́dọ̀ ànábì fáwọn àsìkò kan bàtà afẹ́ máa padà lọ sílùú wọn ànábì wa sọ fún wọn pé kẹ́yìn imam ẹni tí wọ́n fi jẹ imam wọn torí pé anabi sọ pé ẹni tí wọ́n fi jẹ imam náà lẹni tí wọ́n yẹ pé ní ó bá ma Kùránì ké jùlọ tó mọ kùránì ké jùlọ tó bá mọ kùránì jù omi yẹ kó máa jẹ ìmáàmù àdìsí mi máa náà wá tó sàlàyé lẹ́yìn lẹ́yìn ẹ̀ńtókàn ẹ̀ńtókàn so níjọ́ yẹn ẹni tó wá mọ kùránì ké jù tó fi jẹ ìmáàmù ọmọ ọdún mẹ́fà between six and seven years old ló wà kò tí ẹ̀kọ́ ọdún mẹ́wàá gan kò tí ìbàlágà so kò sáfúrú mẹ́nu ṣẹ̀ríà Islam ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje ìta fẹ́nà ni pé sódà ti gbàgbọ́ yẹ́sì ó mọ ọ̀tún yàtọ̀ sí òsì ó a, kìrá ó máa wallahu alam mazaba àwọn náà àwọn mazabi mazaba màlìkíyà àwọn ni wọ́n máa ń sọ náà fi ṣáàrùtì àlùbùlù sí imam mo máa ń rántí àwọn kan hajj ọlọ́run hajj le wọ ẹnìkọ̀ọ̀kan wa mọ́sálásí tó wà ní àdúgbò adugbo wọ́n yóò wá ní kọ́mọ rẹ̀ ó líìdì irun àbọ̀mọ kékeré kan yóò ní kó líìdì irun àwọn tó wá lọ láti nàìjíríà wọn máa kọ́ǹpléènì pé ah, ọmọ yìí kò tí ì nírun náà kò tí ì bàlágà bóun ni kò nínú charity nínú ẹ̀kọ́ táwọn kọ́ nínú mọ́sáàbà tí wọ́n ní pé kò yẹ kó kírun ẹnìkan wá fún wọn ah, sí àkóso tó gan ẹni tí òjò lọ ọmọ sọ́ọ̀sì wì òun ò ti súnmọ́ bí ọdún mẹ́wàá bí ẹni gbọ́ kíra ọmọ yẹn so kò sá olófà tí yẹn bá ń kírun lọ́wọ́ wọn ti kírun tẹ̀yẹn wá bọ́ kéékèèké tí ẹkọ ọmọ kékeré kan ló lé ìdìrún tó bá ti mọ̀ lókè yóò <laughs> ok ok yóò kírun èyí kírun ó máa ń lẹ́rìí táwọn yóò wọlé ẹkùn ó níwọ̀n àgbà tó bá ti mọ́rùn yẹn kí ọmọ kéékèèké mi bẹ̀ tó ṣe pé kò ní sàrò alága tí fi ń kírun tí ẹ bá mọ́rú eléyìí tí ẹ bá mọ́rú eléyìí èyí ní tẹ̀lé kékeré tí ń kírun ń kírun fáwọn èèyàn ń bá ń kírun lọ ló bá rí ilé kan ló bá kọ́ ni ọmọ tó bá ti mọ nǹkan tí ń ṣe jẹ́ kó tilẹ̀ ti ìgbà tó ti pẹ́ yẹn rókùnù tó fi kalẹ̀ yẹn àwọn àfáà nígbà tó ti pẹ́ yẹn yóò túnú yẹ kí ni kọ̀mpilíìtì yóò túnú tó yẹ kó fi rókùnù kalẹ̀ ẹni rókùnù kódà kó má ṣe sojú ẹni rókùnù tó bá fi kalẹ̀ tó bá ti pẹ́ yóò túnú yẹn bẹ̀rẹ̀ láti ibẹ̀ tó bá ti pẹ́ nígbà yẹn pàtó sálámà tán ó wà lórí ìjókòó ń tẹ̀síbíhì nkankan ló wá rántí ah, bá yóò tún rákà míì mú wá completely àmọ́ tó yẹ pé lórí ni yóò kẹ́ padà jókòó yóò wá yẹn kalẹ̀ ẹni yóò wá fi àtàyà ẹ̀sẹ̀ wá sálámà yóò wá san báàkì lẹ́yìn irun yẹn fún àmọ́ bá ti pẹ́ àwọn àfáàní yóò tún yẹn kí ni complete wallahu akbar wa alaikum assalam. irú ẹni bẹ́ẹ̀ tó yẹn ó di òun náà kò nírun fún ẹni tí máa ń pa ìgbọ̀nsẹ̀ àti ìṣó mọ́ra àmì ìgbọ̀nsẹ̀ àti ìtọ̀ ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ tí ẹ bá ń pa mọ́ra kò sí ìrùn kó ń tọ̀ so tí máa ń pa mọ́ra débi pé ó fi wá ní lára irú ẹni bẹ́ẹ̀ kò ní ìrùn ẹ náà ni pé kó jáde kó lọ tàbí kó lọ gbọ̀nsẹ̀ kó wá fi obìnrin obìnrin tí ọkùnrin ọkùnrin rẹ̀ jẹ́ yẹ kọkùnrin kọjá níwájú ẹ̀ ṣé láàrin sutura tó gbé kalẹ̀ ni àbí àbí kò ṣe sutura. alákọ̀ọ́kọ́ kò yẹ kọkùnrin ó gba wájú kọjá lọ ọkùnrin tó gba wájú yẹn àmóbìnrin tó bá gba wájú èèyàn kọjá àmọ́kùnrin kò bá àwọn èèyàn jẹ́ náà kọjá wájú èèyàn tó bá pè ní ẹnìyẹn ṣe sùtúrà olúmọ̀mọ̀ kọjá ọkùnrin yẹn ló lẹ́sẹ̀ yẹn ò bá ṣe sùtúrà méjèèjì ni wọ́n ní láyé àmọ́ kò bá jẹ́ obìnrin tó obìnrin tó bàlágà tó gbólóhùn yẹn wá ní gbólóhùn ọkùnrin àmọ́ yẹn náà a náà wọnú ẹ̀ pé arábì obìnrin tó bá bàlágà yóò máa ba ìrun ọmọ ìgbà mi ti rọ́jú ló bá wa ìmọ̀ túmọ̀ sí ọmọ ènìyàn kàbá lọ ọkùnrin làlábì bẹ́ẹ̀ obìnrin náà kò gbọ́dọ̀ gbọ́ wájú obìnrin tí ó ń kírun kọjá ó ti obìnrin àní olóńgbò tí ewúrẹ́ yìí gbọ́dọ̀ gbàgbọ́gbà wájú èèyàn kọjá lọ àyàfi tí o bá lágbára ti kọdí lókù ṣùgbọ́n tí yẹn bá ti sùtúrà tó ẹ pé ẹgbẹ́ bá ti sọ láti ẹ̀ pé ẹnì yẹn ó fọ́ọ̀sì gbàgbẹ́ yẹn kọjá ni òun ló ní ẹsẹ̀ yẹn àmọ́ tó bá wá jẹ́ báyẹn kò bàrún ẹnì yẹn jẹ́ òun ló ní ẹsẹ̀ yẹn àmọ́ tí yẹn bá ti sùtúrà yóò bàrún yẹn jẹ́ so ní sókí fún